Dialogue for fluency. ńlòjò Jola. ó rọkọ èló ló rà á sílè márùn ó Dialogue again for fluency. kí Jola. rà ó èló ló rà á ṣé lè márùn-ún ó wọ́n.